محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ìkọ́nù واشي ṣèbéèrè ní wípé téèyàn bá ti fi ọ̀nà tọ́lọ́wọ̀n ọba òyọ́nú sí kówó jọ tó wá fẹ́ ṣe tọ́wọ́bà tọrọ àforíjì ọlọ́run ọba báwo ló ṣe fẹ́ fọ owó yẹn mọ́ àbí ṣé kó máa lo owó tó fi ọ̀nà haram kójọ yẹn ṣé kó máa lò lọ ṣé kò sí láì fi mo wá ní ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kì í ṣe ohun tí mo lè dáhùn ní alẹ́ àná yẹn pẹ̀lú bákòókò tó kó ṣe tó nǹkan. alẹ́ ìní yìí gan a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ni kò dájú pé a lè kó àkótán ẹ̀. ẹnìkan ti bi àwọn àfáà níbèrè tó jọ ẹ jẹ́ pé nígbà tí wọ́n ń dáhùn gbogbo àwọn tí wọ́n mú wá tí wọ́n fi ṣe àlàyé òun ló wù mí pé kí n kà sí wa létí àkọ́kọ́ náà gbogbo ẹni tí ọlọ́run bá ní kí àgbọ́yé ẹ̀sìn ó lé bá tó fi mọ̀ pé gbogbo owó náà kọ́ lówó ó kọ́kọ́ dúpẹ́ fọlọ́run ọba torí pé ara àánú ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ni kéèyàn tiẹ̀ mọ̀ pé owó kan ń bẹ fọlọ́run ọba ò yọnu sí. Si torí gbogbo owó náà ni ọmọ ànábì Ádámù máa fi yíyàn téèyàn bá ti ní eh, àwọn èèyàn kì í sábà bìkítà nípa báwo ló ṣe ní eh, kó ṣáà ti ní eh, kó sì máa ṣèṣe ọlọ́lá láwùjọ ẹni yìí ló máa jọ lójú wọn ṣùgbọ́n pé ọlọ́run ṣàánú ẹrú ó tiẹ̀ ronú kan pé ah, ẹjọ́ ń bẹ lórí bóun ṣe kówó jọ àánú kan lọ́wọ́ ọba ṣe yẹn so àwọn olóyìnbó máa ń sọ yí pé prevention is better than cure lọ́pọ̀ ìgbà òótọ́ ló máa ń jẹ́ wípé ìdààmú téèyàn fi máa tún nǹkan ṣe tó bá bàjẹ́ tán ó máa ń sábà pọ̀ ju ìdààmú tá a fi máa tọ́jú ẹ̀ kó má bàjẹ́ lọ sòtéèyàn bá jẹ́ni tí ọlọ́run bá ti ṣàánú tó ti ní àgbọ́yé ẹ̀sìn nígbà tó fi ń wá owó a ti sọ fún wa pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó ní inna ruhal qudsi haddathani anna an-nafsa lan tamuta hatta tastakmila ó ní Jibril bá mi sọ ó fi kọ́ mi lẹ́kọ̀ọ́ wípé ẹ̀mí kan ò ní forí ilẹ̀ ayé sílẹ̀ títí tí ó fi ṣa gbogbo ohun tí ọlọ́run ọba kọ ní àrísìkí mọ tí ó fi ṣàpé báwa ṣe ń wá àrísìkí wa bẹ́ẹ̀ lárísìkí wa náà ń wá wa téèyàn bá nígbàgbọ́ wípé ọlọ́run ọba ló ń ṣe é wíwá lọ́nà tí ó tọ́ lọ́nà halal ó lè jọ bíi pé yóò slow ṣùgbọ́n kò ní kéyìn ó má pàdé tọ́lọ́wọ́n bá pọ̀ mọ́ téèyàn bá wá lóun fẹ́ kánjú wa ọlọ́run kan fi ṣe àdánwò fún ni tó bá kánjú wa tó kánjú ni wàláhì tó bá ní sùúrù ni yóò padà wá hàn sí pé èyí tóun níyẹn bóun bá ṣe sùúrù òun náà ló máa jẹ́ so yóò kàn máa wá jẹ́ pé kíkánjú wa yẹn yóò máa jẹ́ ìbálẹ́jọ́ aburú fẹ́rú lọ́dọ̀ ọlọ́run àwọn nínú tó wá jẹ́ àbámọ̀ tó tóbi jù fẹ́ni tó bá fi ọ̀nà haram kówó jọ ni pé kò sí nǹkan tó máa ń fún mùsùlùmí ní dùnnú bí ìrètí dáadáa tá a bá ní wípé gbogbo ayé bá tẹ̀lé bó ṣe rí yìí àwa fọlọ́run pé ìjọ tá a bá filẹ̀ ayé sílẹ̀ insha allah inú dẹ̀ra là ń ẹni tó bá wá ń ṣe ìbádà tẹ́mi ń sọ fún pé ìbádà yìí ò ní gbà ẹ rí i pé ìrètí dáadáa yẹn àṣetánì ti fún un torí ànábì sallallahu alaihi wasallam ó ní inna allaha tayyibun la yaqbalu illa tayyiba ó mímọ́ ọba kì í sì gba nǹkan ẹ̀gbin òun mímọ́ lòun náà fẹ́ ó fi jẹ́ pé gbogbo ìbádà téèyàn ń ṣe tó náwó sí tí ò bá bìkítà nípa bóun ṣe ń rí owó yẹn ohun tànàbì ń sọ fún wa ni pé ànádànù owó ló jẹ́ ìbádà tó ń fowó ẹ̀gbin ṣe ọlọ́run ò ní gbà á ó tiẹ̀ jẹ́ pé lójú ẹ̀dá ó ti ṣe ìbádà yẹn ó fi jẹ́ pé ẹni ọlọ́run bá ṣàánú tó ṣọ́ owó ṣàjọ ìdùnnú kan tí ó máa wà lórí ẹ̀mí ẹ̀ ni pé bóun bá tẹ̀jẹ́ tálíkà níbi tó lówó ti ná bílíọ̀nù bóun bá fi tọ́rọ́ sínú kóló ọkàn òun balẹ̀ pé nípa pé ọ̀nà tó mọ́ lòun fi rí alẹ́sàn rẹ̀ fóun gbogbo tó bá ná sí a máa nírètí pé a lálùbáríkà so irú eléyìí ló yẹ káwọn àfáà máa fi kọ́ àwọn èèyàn kì í ṣe káàfọ́ máa sọ fáwọn èèyàn pé ká kọ̀yìn sọ́lọ́wọ́n ọba náà tá a bá rówó tán káṣẹ́ ìwà dojúkọ ọlọ́run ìsọkúsọ ọ̀rọ̀ gbáà nìyẹn so ẹ̀rọ ọlọ́run yìí wá ń bi ìkànnú àwọn àfa ó ní قرأت فتاوى كثيرة حول موضوع التخلص من المال الحرام ó ní mo ti ka oríṣiríṣi fatwa oríṣiríṣi àlàyé táwọn àfa ṣe nípa báwo gan-an èèyàn ṣe fẹ́ fọ owó haram mọ́ ó ní èyí tó wá correct èyí tí ó jẹ́ òdodo nínú ọ̀rọ̀ àwọn àfáà yìí kò yé mi nígbà míì ó ní wọn a máa pa ẹni tó kówó haram jọ láṣẹ pé kó fún ẹ̀ ń ṣe sàrà nígbà míì wọn á ní kó dá padà fún ẹni tó ní méjèèjì náà làwọn àfáà máa sọ lóòótọ́ ṣùgbọ́n ìkíní kejì ló ní ààyè ibi tí wọ́n ti máa ń sọ ibi tí wọ́n ti ní kó ṣe sàárà ó yàtọ̀ síbi tí wọ́n ti ní kó dà padà fún ẹni tó ní à ń gbọ́ àgbọ́ àlàyé yẹn ó ní wa marratan yurakhkhasu lahu bil intifa'i biha ó ní nígbà ní ìkẹ̀dẹ̀rẹ́ tòun ti pé owó haram lẹ́ni yẹn kó jọ wọ́n á ló láǹfààní láti máa lò ó ìdáhùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn ìkan wọ́n ní kó fi ṣe sàrà ìkan wọ́n ní kó dá padà fẹ́ni tó ní ìkan wọ́n ní tòun ti kó já haram máa lò ó ẹ̀rí wo ló mú kan yàtọ̀ sí ìkan ó ní fàhálù náà kàfàrkọ bẹ́ẹ̀nà máàlì haram wà áhọ́r ṣé yàtọ̀ wà nínú pé owó kan jẹ́ haram ìmí náà jẹ́ haram ni àfáwá ń dáhùn ó ní alhamdulillah wa salatu wa salam ala rasulillah almalu haram lahu suwarun wa halat muta'addida ó ní owó tá ń pè ní owó haram oríṣiríṣi ni o ọ̀tọ̀ọ̀tọ̀ sí ní condition tí máa bá wá ó nígbà míì yakunu muharraman li zatihi ó ní nígbà míì ohun tí a fi pa owó yẹn ohun tá a ṣe tá a fi pa owó yẹn fúnra ara ẹ̀ nǹkan ọ̀hún ohun tọ́lọ́wọ̀n ọba kọ̀ ni. nígbà míì likasbihi nígbà míì rèé iṣẹ́ tá a ṣe gangan gangan kọ́ ni iṣẹ́ haram bí ó ṣe pé ọ̀nà tá a gbà ṣe é ẹ ń fún wa ní àpèjúwe yàtọ̀ tó wà láàrin méjèèjì yìí. fàpèjúwe ẹni tó bá ní ọtí lòun mọ̀ prepare tóun bá lọ àgbàdo àtọ́ka bàbà tóun dé mọ́nú kótó tó kan tóun fi yeast kún lẹ́yìn ìjọ́ mélòó kan á di ọtí iṣẹ́ yẹn gangan gangan gan fún rẹ̀ ní haram àpèjúwe nìyẹn tẹ́ pé ohun téèyàn ṣe yẹn fún rẹ̀ haram ni àbí ẹni tó ní èrè lòun mọ̀ ọgbẹ́ tòun gbẹ́rẹ̀gbẹ́rẹ̀ ni bó ṣe ń gbẹ́ èrè yẹn títà tó ń tà tó fi ń pawó iṣẹ́ èrè gbígbẹ́ fúnra ẹ̀ gangan haram ni àbẹ́lẹ́dẹ̀ lòun ń sìn ẹlẹ́dẹ̀ tó ń sìn yẹn iṣẹ́ yẹn fúnra ẹ̀ haram ni tó ti yé àbúkọ̀tẹ̀ ṣe ọ́fíìsì pé owó èlé lòun fẹ́ máa yáwọn èèyàn gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí iṣẹ́ fún rẹ̀ ní haram ìdájọ́ ẹ̀ máa yàtọ̀ sí ìtó jẹ́ pé iṣẹ́ fún rẹ̀ lè jẹ́ṣẹ́ halal ṣùgbọ́n ọ̀nà téèyàn gbà ṣiṣẹ́ yẹn ló sọ di haram fátòjúwe wal muharram ní kasbihi èyí tó jẹ́ pé iṣẹ́ gan kọ́ gan kọ́ ni haram ọ̀nà tá a gbà ṣe ni fàpèjúwe ń sìn kéèyàn gbaṣẹ́ bricklayer mo rò pé halal níṣẹ́ bricklayer ṣe mọ̀ pé yàtọ̀ sí pé ẹnìkan ń kọtí ó yàtọ̀ sí pé ó ṣílé owó èlé iṣẹ́ bricklayer iṣẹ́ halal ni ó wá kọ̀nà tó fẹ́ gbà ṣe nígbà tí wọ́n ní kó fún wọn ní measurement àwọn nǹkan tó máa need bóyá tiles wọ́n ló fẹ́ lẹ̀ ó rí pé páálí táìlì kan ó tó ṣiṣẹ́ yẹn ó wá ní á ah, tábà manage á lò bí mẹ́ta so iṣẹ́ tó fẹ́ ṣe gan kọ́ ni haram but ọ̀nà tó ń gbà ṣe é àbí bẹ́ẹ̀ kọ́ ó láwọn nǹkan tó yẹ kó bá wọn farabalẹ̀ ṣe nígbà tó gba kọ́ńtrákì yẹn wọ́n dúnàádúrà òun ló sọ fún pé báyìí lòun máa gbà oníṣẹ́ sì ṣetán láti san iye fún un ṣùgbọ́n gbà tó rí pé ní iṣẹ́ ò sí bẹ́ẹ̀ ó ní káwọn dín ọwọ́ iṣẹ́ yẹn kù ẹ̀yin ọmọ sìmẹ́ǹtì yẹn má jẹ́ ó pọ̀ tó nǹkan hmm? tẹ́ bá yí wheelbarrow bíi mẹ́wàá àpò sìmẹ́ǹtì kan sí àdéhùn òun àtòúnlẹ̀sì ni pé bóyá àpò sìmẹ́ǹtì kan fún wheelbarrow méjì so iṣẹ́ bricklayer fúnra ẹ̀kọ́ ni ò dáa ọ̀nà tóun gbà ṣe é so ìdájọ́ ọrú eléyìí ó yàtọ̀ so ó ti ń jẹ́ oríṣi méjì iṣẹ́ tó jẹ́ pé òun fúnra rẹ̀ ní haram ìpín kan nìyẹn iṣẹ́ kejì tó jẹ́ pé òun fúnra ẹ̀ kọ́ ní haram ọ̀nà téèyàn gbà ṣe é òun ní haram àwọn wá ní èyí tó jẹ́ pé iṣẹ́ yẹn ọ̀nà téèyàn gbà ṣe ló sọ di haram òun náà tún pín sí oríṣi méjì nígbà míì ẹni tá a bá ṣiṣẹ́ yẹn ò ní mọ̀ nípa jàǹbá nígbà míì sì rèé ẹni tá a bá ṣiṣẹ́ gan mọ̀ pa ń jàǹbá ìdájọ́ yẹn ó tún ṣọ̀tọ̀ọ̀tọ̀ náà so wọ́n wá ní eh, àwọn ò máa wá fọ sí wẹ́wẹ́ fún wa ká máa fi ẹ̀mí bá a lọ wọ́n ní àkọ́kọ́ man iktasaba عن بيعه واقتنائه واستعماله بأي طريق كان فلا يرده إلى مالكه ولا يأخذه بل يجب عليه إتلافه إتلافه بل يجب عليه إتلافه wọ́n ní tó bá jẹ́ pé mo lè má bá àlàyé yẹn kanlẹ̀ lálẹ́ yìí ká lè bá àrántí ẹ̀ àwọn ìpín wọ̀nyẹn wọ́n ní ìpín kìíní iṣẹ́ tó jẹ́ pé òun fúnra ẹ̀ ní haram bóyá ọtí lẹ́nu yẹn ń prepare ní o àbí ẹlẹ́dẹ̀ ló ń sìn ní o àbéèrè ló ń gbẹ́ ní o wọ́n ní tó bá ti yé nígbà tó jẹ́ pé kíní yẹn fúnra rẹ̀ ní haram wọ́n ní kò gbọ́dọ̀ sọ pé ẹni tó bẹ̀ òun ní nǹkan ọ̀hún yẹn òun láti file lọ́wọ́ wọ́n ní ó di ọ̀ranyàn pé kó ba nǹkan yẹn jẹ́ kó yí ìdànù tó bá jọ tí kó má wò pé à a sì ti gbowó lọ́wọ́ lágbájá a jẹ gbèsè tá a bá mú tá a bá gbé ọtí yẹn fún kó yí ọtí yẹn dànù tó bá jèrè náà ló ń gbẹ́ nígbà tó ti dá lójú pé ọlọ́run bínú sí kó má wàá torí kóun ti gba owó ẹ̀ kó lóun á báṣẹ́ yẹn kanlẹ̀ kò dáná sun ẹ̀dákùnṣe yé wa bẹ́ẹ̀ ni any other thing tó bá jẹ́ ṣe aṣẹ́wó ló ń ṣe ó ti wá gba owó lọ́wọ́ kọ́sítọ́mà kó má wàá ní à nígbà tóun ti gba owó kọ́sítọ́mà eléyìí àfi kóun tẹ́ra alẹ̀ fún kóun pé àdéhùn rárá tíṣẹ́ fún rẹ̀ bá ti jẹ́ iṣẹ́ haram gbàrà téèyàn bá ti lágbọ́yé pé haram ni èèyàn láti bà nǹkan yẹn jẹ́ kó tó lè rí àforíjì ọlọ́run wọ́n ní láláì ní bìkítà pé bóyá ká lo eléyìí tán torí pé kò ṣẹ̀tọ́ láti lò ó kò ṣẹ̀tọ́ láti tà á kò ṣẹ̀tọ́ láti fúnyàn so eléyìí ni ìdájọ́ fún gbogbo nǹkan tó bá jẹ́ pé nǹkan yẹn fúnra ẹ̀ ní haram a ń láti wá ọ̀nà tá a fi yí dànù tí ò ní jẹ́ pé àlílọ́ra ṣé yóò máa tún jẹ́ sábàbí ẹ̀ṣẹ̀ fúnni mo rò pé lè clear now wọ́n ní ìkejì man akhadha mala ghayrihi bi ghayri wajhi haqq دون رضاه دون رضاه وإذنه كالمال المسروق والمغصوب والمختلف من المال العام والمأخوذ بالغش وني ni apejuwe وني jẹ́ إن èèyàn لونو تيوبا mu مو bíi kíni bíi kéèyàn ó jalè kó jí nǹkan oní nǹkan àbí kò jí ní jíjí tààrà ó fi ọgbọ́n àrékérekè ète ó fi mú nǹkan onítọ̀hún tẹ́ni ìyẹn ò mọ̀ pé ó mú nǹkan òun irú ẹ̀ nìyí tá a sọ nípa bíríkìlì àtàníkù lọ wọn kí ló máa níìdì àbí ẹni tó ní nǹkan tí ẹ lè wà ní dúró ńgbà míì ṣe jú ẹ̀ náà ni wọ́n fi máa jápò sìmẹ́ǹtì ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ lò ó wọ́n mọ bí wọ́n ṣe máa ń kó àpò empty wá sí site tẹ́ni àárò pé gbogbo àpò sìmẹ́ǹtì tó ń rí ní site ni wọ́n lò irú yẹn ó fi ète ó fi mú nǹkan ní nǹkan mọ́ ti ẹni àbí ìbọn ni o ìdà ni ọ̀bẹ ni olóyọ síyàn ló fi fi túláàsì gba fóònù lọ́wọ́ ẹ̀ hmm? wọ́n ní àwọn tó bá jọ eléyìí Naam. Um, bẹ́ẹ̀ náà ni bribe ìyẹn ló là ń bẹ ọlọ́run ọba pé kọ́lọ́run bá wa fọ àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní ibi iṣẹ́ oníṣẹ́ kọ́lọ́run bá wa fọ wọ́n mọ́ kúrò ń bẹ̀. ẹni tó bá jẹ́ pé iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe wọn kì í sábà gba bribe àbí àtúrò náà ló ní iṣẹ́ wọn á dúnàádúrà ní tó bá tẹ́ lọ́rùn tí ò bá tẹ́ lọ́rùn á ní máa lọ. ṣùgbọ́n àwọn tó máa ń ṣiṣẹ́ oníṣẹ́ nígbà míì á ní sálárì kan san fóun ò tẹ́hun lọ́rùn ẹni tí sálárì ò bá tẹ́ lọ́rùn àbí kọ̀ǹdíṣàn iṣẹ́ kan ò tẹ́ lọ́rùn kì í ṣe túláàsì declare fẹ́ni tó gbéṣẹ́ yẹn fún ẹ pé o ò lè ṣe é mi ò lè ṣe é kì í ṣọ̀ràn téèyàn bá wá ní àtórí píṣẹ́ ò tó nǹkan nílùú òun á rọ́jú gbà á láníyàn pé ẹnu iṣẹ́ yẹn lòun ó ti máa rí akọ́rọ́ fi wọ́ nǹkan míì mọ́ra tí ò sínú tí òun àti oníṣẹ́ jọ sọ ara pé wọ́n ń jà lólè ọmọ ìyá wa kan wọ́n fẹ́ gbà fún iṣẹ́ kan ó wá jẹ́ṣẹ́ tí sálárì yẹn kéré ẹni tó pè síṣẹ́ yẹn wá ń sọ fún pé máa wò pé sálárì yẹn kéré o gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọn kì í lọ ọdún mẹ́ta ń bẹ̀ kan tí mo kọ́lé kí ló ń sọ yẹn bọ́pọ̀lọpọ̀ ṣe wá rí nìyẹn o yorùbá wá ní ibi a ti ń ṣe la ti ń jẹ wọ́n sì mọ̀ ní táwọn gbàlérò pẹ̀lú ẹ̀ wọ́n ń fi ọ̀rọ̀ yẹn wọ́n fi ń kún aburú lọ́wọ́ ni tẹ bá káàkiri àwọn ilé epo àwọn petrol attendants ẹ lọ béèrè pélò ní sálárì wọn mo léèyàn lẹ́gbẹ̀ẹ́ tó ṣe orí mo pọ̀ pé sálárì wọn kì í tó nǹkan àwọn náà àti wá lọ gẹ̀gùdè yìí níbi oríṣiríṣi ọgbọ́n tó máa ń dá àbí kẹ́mi èèyàn máa lọ síbi pump ó jẹ́ pé bóyá tí wọ́n ti tà fẹ́nìkan tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ títà fún ẹlòmíì àbí kí wọ́n máa ṣẹ́ chíńjì mọ́wọ́ àgàgà ìgbà káàkiri lo pos eh, pos ọ̀jẹ́ kan níyẹn ṣe ń sìn pọ̀tàyé ìgbà tí ò kì í sí chíńjì rí wẹ́wẹ́ yẹn wọ́n á ṣẹ́ chíńjì mọ́ wọn ni kò sí chíńjì so ẹni tó wá ń complain pé asálárì yìí kéré jù ni à kí ló ń sọ yìí bí sálárì ṣe kéré tó yẹn àwọn tó ń ṣe petrol attendant wọ́n mọ iye táwọn máa mú wọlé lójúmọ́ eh, pos fáṣírí ẹ̀ ń sìn torí pé kò sí bí change yẹn ṣe lè wò kó tó tó wáyé pé pos káàdì ló mú fún un wọn ò ní rówó ẹ̀ jí ó wá ṣeé ṣe kí condition ti yàtọ̀ ṣùgbọ́n irú àìdíà yẹn là ń bá jà wípé kí sálárì tó jẹ́ halal tí ò bá ní tẹ́ni lọ́rùn a gbọ́dọ̀ rọ́jú gbaṣẹ́ èyí tó wá pọ̀ nínú wa bá ṣe rí nìyẹn o lẹ́nu iṣẹ́ wa tẹ bá pàdé mùsùlùmí mẹ́fà tẹ pàdé mùsùlùmí general hospital tẹ pàdé mùsùlùmí mo ń sọ mùsùlùmí torí pé tí wọn ló kàn wá ní o ẹni tí ò ṣe mùsùlùmí báwọn náà ṣe rí nìyẹn but àwa gbọ́dọ̀ yàtọ̀ tá a bá yàtọ̀ kí wá láǹfààní pa mùsùlùmí làwa jẹ́ so ká kúkú sọ pé a lè ṣiṣẹ́ yìí ó tẹ́rùn ju ká gbà á ká má lè pé àdéhùn tó wà àwa àti oníṣẹ́ lọ so wa gbogbo eléyìí pọ̀ ó ní a fi ọ̀bẹ dẹ́rù tó ní gba nígbà tá a gbà lọ́wọ́ ẹ̀ àbí a fi ọgbọ́n àrékérekè a fi yàn jẹ la lọ jí i ó ní gbogbo orú eléyìí Eh? fahadha almal yajibu radduhu ila sahibi tá a bá fẹ́ kọ́lọ́wọ́n ọba ó foríjì wá a ń láti dá eléyìí padà fẹ́ni tó ní ká tó rí àforíjì ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ tó ń sọ yìí hadith annabi sallallahu alaihi wasallam tó yẹ kóró wà lórí ẹ̀ tó ní azanbu salata ó ní mẹ́ta lẹ̀ṣẹ̀ zanbun لا يغفر وذنب لا يسأل وذنب بين المرء وعبده أو كما قال صلى الله عليه وسلم ولمك على شيء وذنب لا يترك ذنب لا يغفر وذنب لا يترك وذنب بين المرء وعبده ولمك على شيء ó شيء هو لا يغفر ọlọ́run kì í forí ẹ̀ jì ẹni bá ṣẹ̀ ẹ́ ó lágbára àti ṣé o ṣùgbọ́n kì í ṣe é wọ̀zẹ́nbún láàyò trek ìkejì ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹni ṣerú ẹ̀ṣẹ̀ ọ̀hún kò ní lọ láláì jẹ́ pé agbààrọ̀ lọ́wọ́ ẹ̀ wọ̀zẹ́nbún bainal abdi wa rabbihi ẹ̀ṣẹ̀ kẹta àárín ẹrú àti ọlọ́run ọba nìyẹn bó bá wọ ọlọ́run àyàfi ẹ̀ ẹ jẹ́ ká wá ṣàlàyé àwọn oríṣi mẹ́ta yẹn ó la ya fara ó ní ẹ̀ṣẹ̀ kó ṣe àwọn nǹkan táwọn afá ń pè ní shirk kó wá kú lórí ẹ̀ láláì jẹ́ kó túbá àhà bóyá ọ̀rọ̀ owó yìí náà ni ó ti wá fọkàn balẹ̀ pé wọ́n ní tóun bá ti mú kinní kan tabuké wá àbí kan ọmọ ọmọdìnrín ọmọ ọwọ́ táwọn bá lò ó owó yẹn ó dé òun náà ti wá fọkàn balẹ̀ pé tóun bá ṣe tán òun lọ mọ́kà òun lọ sọ̀rọ̀ kọ́lọ́n òun bọ́lọ́run bá fẹ́ pa á lórí shirk ẹ̀mí ẹ̀ ò ní tí kúrò níbi iṣẹ́ díyẹn débi yóò tẹ̀ wá tọrọ àforíjì bọ́lọ́run ó fi gbẹ̀mí ẹ̀ ó kú lórí shirk yẹn òjíṣẹ́ ńlá ní venbon láyò far gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ń jẹ́ pàm bọ́lọ́run orogún ni kò sáforíjì fún ó wá pọ̀ o gbogbo ká gba nǹkan kan pé òun yóò máa mú ata ni ó máa wọ́rọ̀ wá sí ṣọ́ọ̀pù wa ara ẹ̀ ni gbogbo iṣẹ́ tí wọ́n mú wò fún nìyẹn ara ẹ̀ ni àfi kéèyàn bẹ ọlọ́run kúkú forí ẹ̀ jù wá bá ti ṣe sẹ́yìn so ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò ní forí ẹ̀ jẹ́ rú òun ni bíbọ́ lọ́run orogún ó lẹ́ṣẹ̀ kejì zenbonla utrecht ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run ọba lágbára àti forí ẹ̀ rú ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ torí pé ẹ̀dá kan lọ́lọ́run ọba ló mọ̀ yí pé wọ́n fi ẹ̀tọ́ dùn nígbà tí wọ́n dẹ́ṣẹ̀ yẹn irú ẹ̀ lẹ́ni tá a sọ pé aládéhùn pẹ̀lú ẹ̀ àwa jàǹbá àdéhùn yẹn ẹni tá a jàǹbá àdéhùn ẹ̀ òun ó máa dúró lórí pé bóun bá déwájú ọlọ́run ó gbẹ̀tọ́ òun tí wọ́n bá wá ní ọlọ́run á padà sọ́dọ̀ nǹkan òun làmẹ́bí sọ pa pé owó ò ní níyì mọ́ iṣẹ́ rẹ gbogbo àwọn tá a gba ẹ̀tọ́ lọ́wọ́ wọn yẹn láti san fún wọn so àwọn tán ni wọ́n ń kó orílẹ̀-èdè jẹ wọ́n fi ń jọ ọlọ́lá wọ́n fi ń jọ ẹni yìí láwùjọ bá a bá rí wọn àárí wọn mú àárí wọn dáṣẹ̀ríà fún àgbẹ̀tọ́ àwọn àjọ ọlọ́wọ́n ọba so àpèjúwe ẹ̀ṣẹ̀ kejì yẹn jẹ́ pé ọlọ́run ò ní forí ẹ̀jẹ̀ rú láì jẹ́ kó dá padà sọ́dọ̀ ẹni tí a gba ẹ̀tọ́ yẹn lọ́wọ́ ẹ̀ ìkẹta ìyẹn lẹ̀ṣẹ̀ jẹ́ pé àárín ẹrú àti ọlọ́run ni ó kírun fọlọ́run òkìdá ọlọ́run ló lẹ́rú ẹ̀ ó gbàwẹ̀ fọlọ́run ojú oúnjẹ jẹ́ ń kọ̀rọ̀ ọlọ́run ló lẹ́rú ẹ̀ àárín ìwà àtọlọ́run nìyẹn so pẹ̀lú ògo ọlọ́run tó bá di ọ̀la ibi tá a ti fẹ́ dánu dúró yìí àá gbé ọ̀rọ̀ láti ibẹ̀ so kó má tí ì sí béèrè lálẹ́ yìí kí ọlọ́run jọ kó jẹ́ kí ojú ọ lè pé lọ́la subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank mm -hmm. you.